لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن كعب بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأكل بثلاث أصابع ويلعق يده قبل أن يغسلها akhrajahu Muslim Ka'b bin Malik ọlọ́mọba àti àlékún ìyọnu fún ọ tó gba àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam kò sí ní kí wọ́n sọ nípa nẹ́bì kọ́dà bá nẹ́bì bí máa jẹun ọ̀rọ̀ oúnjẹ là á ti ń Ka'b bin Malik ni mo kana Rasulullahi sallallahu alayhi wa sallam ya'kulu bisalasi asọọbìà a mo rí i pé anabi ọba jẹun ìka mẹ́ta ni màá fi jẹun sallallahu alayhi wa sallam ìka mẹ́ta là anabi fi ń jẹun irú oúnjẹ wo torí àfikà sàlàyé rẹ o oúnjẹ tí ọba ṣe fi ìka mẹ́ta jẹ àbí ah, wọn náà bá jẹ bẹ́ẹ̀ òfin gbà nẹ́bí ọ̀dà sallallahu alayhi wa sallam. àmọ́ ǹjẹ́ ìwọ ni kéèyàn ó fi ọwọ́ mára àwọn bu òkèlè yíjí wa yìí àwa tá a jẹ kínní tá a jẹ òkèlè ànábì yìí jẹ irú òkèlè táwa ń jẹ yìí ó sallallahu alayhi bí èyí ṣe wọ̀ pé ńgbà tá ànábì ò ti jẹsẹ̀ mọ́ àwọn ọ̀gbọ́dọ̀ jẹsẹ̀ mọ́ torí má gbọ́gbọ́ kú gbọ́ o bẹ́ẹ̀ náà ní ṣé wọ̀ pé béèyàn bá ní ìdíje ọwọ́ mẹ́ta lọ láti fi jẹ sẹ̀mú àbámọ́lá tiẹ̀ ṣe wọ̀ ọ́. àmọ́ oúnjẹ tó bá ṣe fi ọwọ́ mẹ́ta jẹ látọjú ebi oúnjẹ wo ló ṣe fọwọ́ mẹ́ta jẹ. bóyá bíi ẹ̀wà èèyàn bá fẹ́ máa fọwọ́ kó báyìí tí ọmọ fi jẹ ọ̀dà ìjọ ànábì wọn lọ́wọ́ mẹ́ta lànábì sọ̀là ọ̀sọ̀là máa fi ń jẹ oúnjẹ. wọ̀yẹ́ làákò yẹ́dẹ̀ hu kọ́bìlà ẹ̀yẹ bìsílà kọ́dà ní ohun tí káàbù ní asọ́ta rí pànábì máa ṣe pànábì bá jẹun tán sọ̀là ọ̀sọ̀là èyí tí ó bá kù lọ́wọ́ ànábì ànábì máa ń la kó tó fọwọ́ rẹ̀ o sọ̀là lọ́wọ́ àlejò dáadáa ń bẹ ń bẹ fún ọ akhrajahu muslim alimami muslim ló gba hadisi wa an jabirin radiyallahu anhu jabir ibn abdullah ọmọ sábà sàlékún lọ́nu rẹ̀ fàtúnwá àti bàbá rẹ̀ gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam. أن رسول الله صلى الله عليه وسلم أمر بلعق الأصابع والصحفة وقال إنكم لا تدرون في أي طعامكم البركة أخرجه مسلم jábìrù ni bànẹ́bí bá jẹun pẹ̀lú ìka ọwọ́ rẹ̀ bá ti wí yìí òun náà wí ní ká bèbè máàlìkì wí pé a oúnjẹ tó bá kù lọ́wọ́ níka ànẹ́bí máa là sallallahu alaihi wasallam kódà yìí tó bá kù ní abọ́ náà ànẹ́bí èwe sí rẹ̀ ìtọ́ba yẹ ká nẹ́bí ọ̀fọwọ́ fa ń bẹ́ẹ̀ odò ti pé wọ́n lọ fọ àbọ̀ ànẹ́bí máa la o sọlọ́ba ọ̀sán kọ́dà ànẹ́bí tí wọ́n ń pè ń kì í ṣe tó ń ṣe bẹ́ẹ̀ ìnákun láti dúró náà fi ayé tọ́ àmì kùmọ̀lì bárọ̀kà ẹ má bí àlùbáríkà wà ní oúnjẹ yín ẹ má wo èsì ọ̀kan kan bẹ̀. eléyìí láàfin pàkíyèsí wa bọ́lọ̀ ń bá kẹ́ ọ ẹ má yọ ayọ̀ pọ̀ra o nti ẹlòmíín mà pé yẹn fi ń ṣe pé olówó là wà ebi ọ̀pá wà àwọn yẹn tó jẹ oúnjẹ tó mọ̀ pé òun ò lè jẹ tán tí wọ́n bù kalẹ̀ wà á jẹ jákèjáká ní ẹgbẹ́ ìkúnlẹ̀ ẹ wà á dé dọ́sbìn oúnjẹ tẹlòmíín lè rí sínú olóòtú pé ah, oúnjẹ àárọ̀ yìí òun lẹlòmíín lọ àwọn àtàwọn ọmọ rẹ̀ ń lọ sí sí ilé ilẹ̀. wọ́n gbé chicken sórí oúnjẹ wọ́n yà díẹ̀ mẹ́ báyìí ẹ̀lọ́dà yòókù náà à mọ orí ọlọ́run o mọ orí ọlọ́run o ọ̀kan náà àwọn àgbààfà abdullahi bin mubarak rahimahullah ta'ala wọ́n jáde kó lu wọn al-Khurasan lọ́nà àpá Russia lónìí ibẹ̀ ni wọ́n ti wá ẹ̀mọ̀rin tẹ̀yìn ọ̀rìn láti bẹ̀rù kó tó dé ájì ohun lọ mọ́ká nígbà tí ò sí pílẹ́ẹ̀nì tí ò sí mọ́tò pẹ̀lú ẹ̀sìn àtẹ̀sẹ̀ náà ni èèyàn wá gbéra láti rú bẹ̀rù àwọn ń bọ̀ wọ́n ń bọ̀ àtàwọn àti olówó ni àfa Abdullahi bin Mubarak àfa olówó olówó tó ní ó tún láwọn tó kó lẹ́yìn pé fóun náà ló sponsor wọn pé ah, iná lọ á ẹ̀ka lọ. wọ́n wá ń lọ wọ́n ń lọ wọ́n ti wá wọ ilẹ̀ lárúbáwá wọ́n ti kó ní gbogbo ilẹ̀ bí wọ́n ti ń bọ̀ wọ́n ti sún mọ́ maka ju bí wọ́n ti ń bọ̀ lọ. jẹ́ bí ìrìn ìgbà náà wọ́n bá rìn débi kan yọ rẹ̀ wọ́n wọ́n sùn ẹlòmíì ń lo oṣù mẹ́ta ẹlòmíì ń lo jù bẹ́ẹ̀ lọ kó tó dé maka. nígbà wọn wá débi kan tí wọ́n sinmi wọ́n jí. wọ́n wá rí i pé ìyá kan yóò wò pé kílò tó mọ́ yóò sáré jáde níbo ni ó lọ yóò lórí àtàn orí kíni àtàn bí àwọn yẹn dá àjẹkù oúnjẹ àjẹkù ẹran àjẹkù eegun wá sáré sáré kótó di pẹ́ni kankan kótó di pẹ́lẹ̀ má tí wọ́n máa rí o gbèsè ayé táwọn kan ń gbé ní o lọ́wọ́ àṣà wọlé ah, wọn wá ọ̀gá kí nìyá yìí ń lọ múlẹ̀ mẹ́wàá tí ń lọ orí àtàn wọn wá sọ wọn rí i pé kí máa wá wo oúnjẹ táwọn èèyàn bá dànù wọn jẹ lọ́wọ́ kó lọlé ah, abdulhamid baraki ni ẹ fọgbọ́n tẹ̀lé ẹ wo ilé wo lọ́wọ́ wọn rí ilé tọwọ́ àwọn àlọ́ sálámàtà sí òsì ọ̀nì kankan tó bá wọn bá àwọn ọmọ kéékèèké lọ́dọ̀ rẹ̀. a rí ní àlejò làwọn àwa lọ ni àmọ́ àkàrí ń pé ẹ̀ ń jáde àkànlẹ̀ ń lọ ẹ̀ sì sọ wọlé tí ò sí ẹ̀sọ́ nǹkan nu ní nǹkan kan lẹ̀ ń wá ni. arábìnrin ní àwọn ọmọ òrukàn làwọn ọmọ yìí àwọn òsì lẹ́nìkankan lẹ́yìn ọlọ́run tí ó ṣètò táwọn ọ̀jẹ̀. ó sì ń tí ẹ̀rù ń lọ ṣe bẹ́ẹ̀ tí orí òun ni pé báwọn èèyàn bá jẹ kù tí wọ́n dànù èyí táwọn ọ̀fẹ́ mọ̀ làwọn ọ̀sà ti ń bẹ́ẹ̀ òun làwọn àtàwọn ọmọ wọn jẹ a àwọn àṣà dáadáa Abdullahi bin Mubarak rahimahullah ọlọ́ba kọjú sí ẹni ọjọ́ bíi tírẹ́ṣọ́ra rẹ̀ ẹni pé mo lólówó olówó ni ọlẹ́nìkan ti ń kówó sọ́wọ́ ọba kọjú sí pé èèlò lówó wa kù owó tá a mú lọ́wọ́ tá a nà tá a dé maka tá a sì fi padà ẹ̀ǹpẹ́ bẹ́ẹ̀ bá dé maka yọ padà lé gbogbo ẹ̀ ni wọ́n ti pílánì ìbáyìí là á nà tá a dé maka ìbáyìí là á ti nà bàbá wà maka alukurani ní fataza wàdú gbogbo ẹni tí ń bá ń lọ sí lọ́hùn ní maka wà ń tọ́ jẹ lọ́wọ́ o má débi ọmọ lọ tọrọ bára o ẹni ọba lágbára lọ́lọ́ ni ọ wá ájì o wọ́n dára dátọ́ ọmọ nàìjíríà ń ba iméjì wa jẹ́ ń ta kọ́dọ̀ ọlọ́run ọ̀fẹ́ o nìkan gbọ́dọ̀ lọ maka ọmọ lọ tọrọ jẹ o bọ́ọ̀ bá lè lọ dókòó wọ́n ti pèta àti wọ́n nà lọ́wọ́ èyí wọ́n nà ní maka èyí wọ́n fi dà ọwọ́ àbí pé èèlò lòun yẹn kú ọ ṣàlàyé fún gbà ah, iye tó yẹn náà ní iye tó kù ní. èèlò la nídìí bàbá fẹ́ padà sílé láti ibi tá a wà yìí ó sì rò rẹ̀ fún mọ̀tìyọ̀ yóò ń sẹ́gbẹ̀ ọyọ nǹkan wọn nà láti ibi tí wọ́n dé láti ibi tí wọ́n ti ń bọ̀ gbogbo nǹkan tí wọ́n nà tí wọ́n èdè mọ́ká yóò bẹ lọ́tọ̀ èyí tí nà mọ́ká ìyẹn náà ń bẹ pẹ̀lú ẹ̀ èyí tí wọ́n ń nà bí wọ́n bá fẹ́ máa darí mọ́kàbọ̀ padà débi tí wọ́n dé yìí kò gbòòyò ìṣẹ́jẹ́ kan ọ̀rá ni tó ti ṣe bẹ́ẹ̀ èyí tí mo ní ọyọ sẹ́gbẹ̀ òun yọ kó ìta àná bàbá fẹ́ kó ní àyè tá a fi padà sí ilé gbogbo èyí tó kù bá ń kó ọba kò fún ìyá ń gbà àwọn tó tẹ̀lé ń pé kí ni à ń ṣẹlẹ̀ ọwọ́ adájú kọ wọn ibùdó àti àbúrò ọwọ́ adájú kọ gba àwọn olùtọ́ ẹ̀rí jàmá hàdà hajjuna hàdà làám hajj wa tá ṣe náà ní lọ́dún yìí ẹ̀kọ́ ńláńlá ni o hàdà hajjuna hàdà làám hajj wa tọdún yìí náà ní ẹ̀yà lọ́lé wọn bá padà láti ibẹ̀ wọn yàgbọ́n wọn ti yọ owó tí ó tó wọn mú padà lọ dé láti ibẹ̀ ṣe àwọn ọmọ wa lọ mọ́kà kí èsè mọ́kà àkọ́kọ́ kí èsè kejì èsì ájí ọ̀ràn yẹn àti ṣètò ọ̀ràn yẹn ẹ bọ́ bá gbọ́gọ́rùn ọdún láyé ẹ̀kan náà ní ájí sọ̀ràn yẹn fún un múra kan náà lọ̀ràn yẹn fún lọ́dọ̀ àwọn afáàgbé ní múra náà dandan ni òjò ẹ̀kan lọ gbogbo yòókù tó kù náà fi là èmi ni o Ibn Mubarak la àṣìṣe ajé ọ̀ràn yẹn àṣìṣe òmùrọ̀ ọ̀ràn yẹn àmẹ́rẹ́ ìtaari pẹ̀lú ìyá yìí àtàwọn ọmọ ẹ̀rí àádà hajj náà àádà náà hajj wa tọdún ìdí ọlọ́run ti fi àṣẹ ni o ọ̀pọ̀ gbogbo owó yìí fún ìyá yìí pé máa fi jẹun àtàwọn ọmọ rẹ̀ àwọn àdìyọ ní ó gbé wa padà sí Al-Khurasan ọ̀sẹ̀ padà níbo la ti yà lọ bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ ní gbègbè sí ayé ọlọ́mọbìnrin síyàn torí pé ọlọ́run ní orí jẹ ọlọ́run ní orí mu ọlọ́run ní orí náà à olúwa ọ̀fẹ́ náà pa o olúwa ọ̀fẹ́ ìná bùtùlù o ilé oúnjẹ láti yà lọ́bẹ̀ wọn àti gbogbo nǹkan míì náà alukóraani ní innal mubadzirina kanu ikhwana shayatin ògbẹ́njẹ́ ńlá náà fa ọmọ yéésù ni ọ̀pọ̀lọpọ̀ ń nánà apà lónìí kọ́dà wọ́n ń gbélé apà wọ́n ra mọ́tò apà gbọ́n tó bá ti kọjá nídìí èèyàn nǹkan apà ni tí èsì wa ṣe pé irú ń tí Abdullahi Mubarak wù yìí èsì pé àwọn náà ò rí láwùjọ wọn o ọ̀rọ̀ ìṣègbè wọn ọ̀rẹ́ ni tẹ́gbẹ́ ń pa o èsì pé wọn ò rí ọmọ tí wọn lé wá léèwé àti lè kí ojú wọn ò rówó san o kọ́dà ẹlòmíràn máa ń léèwé àpà àtúlẹ̀ yẹn bá dé ibi ọmọ san twenty million forty million ọmọ kan léèwé nàìjíríà náà kí ni wọ́n kọ́ a gẹ́gẹ́ bí kíláàsì rẹ bá láìfi wálé wálé wé five million two million gbogbo ìtókù wá àwọn tí wọn ò rí léèwé lè kéwù lọ gbé scholarship kalẹ̀ fún wọn ó ṣe àwọn ọmọ rẹ̀ gan láǹfààní ọjà wọn náà ráyè gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń di bandits bandits lónìí àwọn táwọn ọmọ yìí jọ dàgbà ń kéékèèké wọ́n kàn rí táwọn ọmọ ẹ̀dùn yìí kàn sí pé ń kàn gbẹ wọ mọ́tò ń kàn ṣe gbà àwọn náà wà ní gbáyé rọ ẹ̀yin máa bá ti kìkan mọ́lẹ̀ nínú yẹn ẹ̀yin náà lọ kó ibà yìí wá èé ṣe pé àwọn ọmọ yìí nìkan láà sóore fún o kọ́dà jẹ́rù ọgbà náà ìgbésí ayé bámúbámú la yó àmọ́ pé bí ń pẹ́ nìkọ̀ọ̀kan tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà bá wọn gbé lónìí olúwọ̀ fẹ́ bẹ́ẹ̀ ìwọ̀ fẹ́ àìwéṣì oúnjẹ àìwéṣì aṣọ àìwéṣì gbogbo ntọ́lọ́mbà gbọ́ olúwọ̀ fẹ́ kọ́ náà náà bá mẹ́ o abdullahi bin mubarak ni hada hajjuna hada eh, hajj wa náà nìyẹn lọ́dún yìí àlèrè lè yá tó má gbà wá ń kówó lọ èyí náà kọ jẹ́ ẹ̀kọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o torí náà bá nábì fi ṣe nu o ànábì sọlọ sọlọm èèwé tí oúnjẹ débi pé kó lè dọ́bà kó nu abọ́ ànábì ọ̀la o wọn náà má da oúnjẹ nù mọ́ o máa rántí pé àwọn kan bẹ tí ò rí jẹ o àwọn kan bẹ tó sùn lébi o. نقوم ساعة من أواه هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم